أعوذ بالله من الشيطان الرجيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين هنا أبتي a máa wá ní ẹni tí ó máa ràn wá lọ́wọ́ lórí gbogbo problems tábà ní onìkan náà lọ́wọ́ nípò bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè ràn wá lọ́wọ́ mọ́ lẹ́yìn ọlọ́run tó lóun lọ dá wa ó mọ̀ wá ó sì máa ti ń ṣe wá ó sì máa solution adúpẹ́ fọlọ́run ọba náà ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run kọ́ba nàbí wa Muhammad àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ lápapọ̀ lita'lamu jami'a ẹni gbogbo wa kálọ̀ lè mà anna asudaka alhadithi kitabullah èyí tó jẹ́ òdodo nínú ọ̀rọ̀ tẹ́yẹ máa ń gbọ́ òun náà ni tírà ọlọ́run alukur'an wa khayru alhadi hadiyu nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam ìmọ̀nà tẹ́yẹ máa ń tẹ̀lé òun náà ni sunna nabiwa muhammad wa sharru al-umuri muhdathatuha èyí tó burú jáì nínú àwọn nǹkan tẹ́yẹ máa fi ń sin mọ́ ọlọ́run ọba tẹ́yẹ máa fi ń sin ọlọ́run òun náà ni ẹ̀sìn tí ọ̀la kọ́ọ́lẹ̀ nínú Kùránì àti súnà kọlọ́mọdé bá wọn ṣe láéláyò gbogbo tí wọ́n bá dálẹ̀ ni wọ́n ń pè ní bidia gbogbo bídíà ni wọ́n ń pè ní innovation nǹkan tí ò ní àkọọ́lẹ̀ nínú Quran àti hadith tá a sì mú lẹ́sìn bá àwọn fi sin lọ. ànábì ní wa kullu bid'atin dalalah gbogbo nǹkan bẹ́ẹ̀ àná ni ọlọ́mọsọ wà nù. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa mo kí í gbogbo àwa jama lọ́kùnrin lóbìnrin mo kí gbogbo àwọn bàbá bàbá tí wọ́n ń bẹ ń kalẹ̀ àti gbogbo àwọn àlùfáà kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ntí afẹ́ gbọ́ yìí kọ́lọ́mọ́sá di ọ̀la padà dá lára ẹni kọ̀ọ̀kan wa. ikhwatal iman ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdúnìyà darul bala ilé ayé tí à ń gbé yìí ọlọ́run dáa tán ọwọ́ kó àdáhùn sínú ẹ̀ ọlọ́run ọba ọ̀dàlẹ̀ ayé tán ó kó wàhálà sínú ẹ̀ àwa àti wàhálà àti problem lájọ máa wá yí kò sílùú téèyàn ọ wà tó bá lóun ní problem tó bá kú òǹbẹ tó bá tún dẹ́lu mi yóò tún ní problem mi ọlọ́run ọba fẹlẹ́ yẹn rìnlẹ̀ nínú al-Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitanir ọlọ́run ọba ní laqad khalaqnal insana fi kabad ọlọ́run ọba ní adáwọn ọmọ èèyàn sínú wàhálà ni ọlọ́run sọ eléyìí nínú suratul balad quran ninety aya ẹlẹ́kẹrin aláàtúnsọ nínú ayémi nínú alukur'an ó ní wala nabluwannakum bishai ọlọ́run bá ní dandan ní kí n dán yín wò pẹ̀lú tíntín min al-khawf nínú jaya àyà yẹn sàn máa já òun dá ìjà yà á lè fún yín láwọn àsìkò kan tẹ́lẹ̀ máa jáyà wal-ju' láwọn àsìkò kan ọlọ́run ní ebi ọmọ apáyín wa nafsin min al-amwali wal anfusi wa thamarat wọ́n máa gba owó lọ́wọ́ yín láwọn àsìkò kan owó yín máa dínkù lẹ́yìn náà gbogbo ẹ̀yin tí ẹ̀ǹbẹ̀ ńlẹ̀ ayé tẹ̀ ń mí yín máa pa àwọn kọ̀ọ̀kan máa yín la bí bàbá ọba kú ọmọ kú tí ọmọ ọba kú ìyàwó kú ọlọ́run bá níbi ṣe máa ṣe nìyẹn o wa thamarat ẹ̀yin tẹ̀ ń dáko lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀ máa dáko ẹ̀ ní jèrè oko ọlọ́run wá ní wọ́n bá ṣírí sọ́ọ́bìrì àmọ́ gbogbo àwọn tí ń bá dáwò tí wọ́n bá ṣe sùúrù ẹ bá mi fún wọn ní ẹ̀rọ dùnú nítorí pé ọlọ́run ọba inna ma'al usri yusra bẹ́yìn bá ti ń sunkún ẹ̀rín lọ́kàn kì í ṣe pé ẹkún náà ló tún kàn lẹ́yìn ẹkún ọlọ́run ètò bẹ́ẹ̀ aláàánú ni aya tí mo kà yìí aya ní Quran two aya one fifty five ọlọ́run bá tún tẹ̀síwájú fún gbogbo àwọn tọ́jọ́ wà lé ọlọ́run ọba àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n gba Allah nìkan gbọ́ tí wọ́n gba nǹkan mí gbọ́ lẹ́yìn Allah ọlọ́run bá ní ahasiba nas ọlọ́run bá ní sẹ́màrò ní ayò tọ́rakù ipe àfihìn lẹ̀ ayẹ̀kulu amanna nítorí pé ẹ̀ ń sọ pé gbàgbọ́ ọlọ́run ní lóòótọ́ ìgbà mi gbọ́ lóòótọ́ ṣé ìwà àrùpá fìyín lẹ̀ ni wọ́n hùm la yuftanun torí ẹ̀yìn wa nígbàdáwò kan fún yín tẹ́ kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ walaqad fatanna alladhina min qablikum gbogbo àwọn tó ti síwájú walaqad fatanna alladhina min qablihim gbogbo àwọn tí wọ́n ti ṣíwájú wọn nínú àwọn olùgbàgbọ́ òdodo ànábì ọlọ́run ọba àwọn wọlé ọlọ́run lọ́kùnrin lóbìnrin ọlọ́run ni mo fìtínà àwọn náà mo dán wọn wò wala ya'lamanna Allahu alladhina sadaqu wala ya'lamanna al-kadhibin èmi ọlọ́run ọba fẹ́ mọ àwọn olódodo ni mo ṣe mú àdánwò wá mo sì fẹ́ mọ àwọn òpùrọ́ láàrin yín torí òun ti promise yín pé wọ́n dà yín wò wọ́n bá ti wá dé kán wá dé tó tó wá ti síbi kan Allah ti sọ̀rọ̀ nù Quran kí tó sì sọ ní tí ó ṣe náà nìyẹn Suratul Ankabut Quran twenty nine ayah three ẹlẹ́ẹ̀kẹta lọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ yìí fún wa ipe gbogbo àwa ta ní iman ká má torí pé àti gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run wa fi wálẹ̀ à ń kírun à ń gbààwẹ̀ ọlọ́run ládàáwò ń bọ̀ o al-mashakilu mutanawwi'a àdánwò tí ń bẹ lára kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì àárẹ̀ ló ń rán ẹlòmíì òṣì ló ń rán ẹlòmíì látijọ́ tó ti gbéyàwó tó ti lọ́kọ wọn ètí ìbímọ dàárọ̀ yìí o ọlọ́run ọ̀sánú ẹlòmíì ee ọ̀sánú ẹ̀ kó lè bá a máa sáré kó lè bá a máa gbìyànjú ọwọ́ kó àwọn ọ̀tá tì wọ́n wá ń lè e ká ẹ mọ̀ pé ọ̀tá máa ń léèyàn lọ́bìire ni ọlọ́run bá ní fọ̀tá yín fi dán ẹlòmíì wò àwọn míì ń bẹ nínú tọ́jẹ́ pé wọ́n máa lára rẹ̀ ni wọ́n máa bínú orí lára rẹ̀ ọlọ́run bá ó fi àdánwò iṣẹ́ ó fi kan ẹlòmíì yọ ọlọ́run ọba ọ̀sẹ̀ lómi léèyàn dáadáa ìyá dáadáa bàbá dáadáa ó sì bímọ dáadáa kalẹ̀ ọlọ́run fi dá wọn wò ni ẹlòmíì ń bẹ nínú ilé ọkọ òun àtọkọ rẹ̀ wọ́n ṣe márẹ́jì wọ́n sì gbégbé ṣe ayé rọrùn ọlọ́run bá ní àdánwò ni mo fi ṣe ẹlòmíì ti kó nílé ọkọ bá ṣe jòkó lẹ́yìn ń sì ń wọkọ̀ mi kò sì tí ì rí dìsí ọlọ́run bá ní mo fi dìfọ́sì yẹn mo fi ṣàdánwò ni ẹlòmíì ń bẹ òun ò ríyàwó ọwọ́ owó ń bẹ ọlá ń bẹ gbogbo kan ń ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa wàláhì ẹlòmíì ò lákòjọ ẹlòmíì ń bá àṣàṣì yí ká ni wọ́n ti nà nǹkan sí wọ́n ti dà nǹkan lùúlà gbogbo ẹ̀ náà ń bẹnu kádàrà rẹ̀ náà ni eléyìí yọ máa wọ́ ojútùú sí pírọ́blẹ́mù rẹ̀ bọ́lá wọn bá ti ṣetán kò sẹ́ni tí ó gbà á lẹ̀ ọlọ́wọ́n bá láàbì ọ́ pẹ̀lú agbára rẹ̀ máṣe sànù wa o ọlọ́mọṣẹ́ wa o àwọn mí ń bẹ lọ́gbẹ̀ẹ́ wọn báyìí jẹ́ máa àdáwò ni gbèsè tí ń bẹ lọ́rùn ẹlòmíì sìn wàláhì ọlọ́ọ̀nìkan lọ́mọ bó ṣe tó bójú ṣe ń ti lọ́sàn-án bẹ́ẹ̀ náà ní ronú lóru òru ọ̀dà fún nígbèsè ọ̀sán náà ò tún rọrùn fún mo wá bí ọ nípa wọ ọlọ́run bá Allah ọlọ́run musa san gbèsè ọ̀run ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ wá rí ibi tọ́rọ̀ dé báyìí òun náà ni pé tí wàhálà bá wá dé tí problem bá wá dé kí ni solution kò sáà ń pè pé ọ̀rọ̀ níbí má ojú táyé la wà yìí tí ọ̀rọ̀ bá ti dàrú mọ́yàn lọ́wọ́ ọba tó dá ọ nìkan náà ló lè yanjú ẹ̀ tọ́ bá ti yà síbòmíì yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ó ti ṣìnà àtàlùkù bí hàlìkìlì màlúkọ́tì ọba tó dá gbogbo nǹkan ni wọ́n ń pè ní creator gbogbo ń tó dá pátá ni wọ́n ń pè ní creation ẹ̀rí tọ́ bá ti ní ẹni ìṣòro tọ́ bá ti gbé e kú lẹ́yìn lọ́dọ̀ ọlọ́run ọba Allah tó kú wájú ọlọ́run pọ́ ṣàdúrà má ṣé orí ńgbà tó ti kú níwájú creator anything tọ́ bá lọ lè bá anything tọ́ bá ń lọ díẹ̀ anything tó o bá ń lò ipe ọ̀fẹ́ fi yí kádàrá padà ọ̀fẹ́ fi tọrọ ẹ̀ ṣe creation ni ọ̀jẹ̀ ntọ́lọ̀ ń dání ọ̀jẹ̀ o ntọ́lọ̀ ọba adẹ́dà ò wá lè ṣe lọ́dọ̀ rẹ̀ bó ṣe rò ó sí ntọ́lọ̀ ń dá ò lè ṣe bọ́ bá lọ ọ́ tún padà sọ́dọ̀ rẹ̀ náà nítorí pé ọwọ́ rẹ̀ ń kádàrá wà ọwọ́ rẹ̀ ní gbogbo nǹkan wà ọlọ́wọ́n bá ní iyyaka na'budu èyí bá ṣe wí tó dáa tó dùn lẹ́nu ni ọ̀pọ̀lọpọ̀ wa reality wa kò rí bẹ́ẹ̀ ọlọ́run ní iyyaka na'budu ọlọ́run ọba ni ẹ máa sọ pé ìwọ nìkan la máa sìn wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ nìkan la máa wá ràn lọ́wọ́ wá iyyaka na'budu ní kákírun kágbáwẹ̀ kálọ́mọ́kà wa iyyaka nasta'in níbi ká ní challenge ká ní problems wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ náà látún kó wa ajẹ́ pé kò sáájò nítorí tọ́wọ́ bá ti kó bùkátà lọ́dọ̀ ọlọ́run

ọlọ́ni fàyíṣà fàdákítà fáńsọ bẹ́ẹ̀ bá kẹrùn tán ẹ farabalẹ̀ wa ila rabbika farighaw ẹ kó bùkátà yín síwájú mi. wọ́n wá ń sọ fún ọ pé ọlọ́run lè bí abùkátà rẹ yí pé bàbá kan ní bẹ́ńbì kan òòsà kan bẹ́ńbì kan òní ó bí abùkátà rẹ òòsà yẹn àti wọ́ àtòun kéré ṣàlàyé méjèèjì wọ́n jọ dá yín ni. ìtàdá wa ń bẹ ìtàdá ìtàdá lọ lè kúnlẹ̀ tí ìtàdá ntaada ń wá ìgbàlà lọ́dọ̀ ntaada ẹ̀yin méjèèjì ọ̀lẹ́ ní wọ́jú ọlọ́run ọba Allah nìkan ló ba alágbára ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sùn Islam anabi wa Muhammad sallam níjọ́ kan anabi wa Muhammad orí Abdullah ibn Abbas anabi ni ya gulam Abdullah Abbas ọmọ kékeré ìtara alita tọ́ bá béèrè nǹkan bọ́bá fẹ́ béèrè kankan tọ́ fẹ́ tọ́ fẹ́ lò nílò ayé rẹ fas'alillaha ọlọ́run nìkan ni ọmọ béèrè lọ́wọ́ rẹ̀ mọ́ béèrè lọ́wọ́ ayé o mọ́ béèrè lọ́wọ́ àwọn àgbà o má béèrè lọ́wọ́ àwọn adáhunṣe o má béèrè lọ́wọ́ wòlé o má béèrè lọ́wọ́ màláíkà o má béèrè lọ́wọ́ àlìjànú fásitì àlìláha ọ̀dọ̀ Allah nìkan ni kò ti máa béèrè wọ́n yìí tàṣítà àǹtà tó o bá ṣe wàhálà lọ́wọ́ lérí challenges tó o bá ní fasta'in billah alẹ́bí ní sọ̀rọ̀ yẹn o alẹ́bí ní wáyà náà lọ́wọ́ pẹ̀lú Allah nìkan ayọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn Islam ẹ̀rí ọlọ́run ọba wa ó lámọ́ ó ní ayushirikuna ma la yakhluqu shay'an wa hum yukhlaqun ọlọ́wọ́n bá ní ṣé àwọn èèyàn wọ́n wá gbọ̀dé bíi pé nǹkan tó jẹ́ pé kò lè dá nǹkan kan wọ́n sì wá fi tìsọ́dọ̀ èmi ọba tí ń dá nǹkan ìtẹ́ ń fi ń tìsẹ́gbẹ̀ èmi èmi mọ dá èmi mọ dẹ́yìn náà ẹ wá sọ èmi àti tí mo dá dẹgbẹ́ wala yastati'una lahum nasra ọlọ́wọ́n bá ní ẹ máa ń so ẹ̀yin méjèèjì ẹ máa ń bára yín so yín tí mo dá tẹ̀ ń lè dòkó tì yí tẹ̀ ń fọkàn sọ́dọ̀ rẹ̀ yìí kò lè ràn yín ṣe ọlọ́wọ́n bá ní wàdà àfúsá ọmọ yẹn sòrò kọ́dà òun gan fún rẹ̀ tóun gan bá ní pírọ́blẹ̀mù fún rẹ̀ kò lè dá rẹ̀ rárá rẹ̀ lọ́wọ́ èmi nínú àwọn náà lọ́wọ́ ọlọ́run fi léyìn múlẹ̀ nù Qur'an Suratul A'raf àyà one ninety fíkẹ́ òtẹ́lẹ̀ kí ni àgbọ́yé tá à ń gbọ́yé lábẹ́ àyà yìí òun náà ni pé la yasta'inu al-makhluqu bil-makhluq ẹ tí wọ́n bá dá kò gbọ́dọ̀ máa sá lọ́dọ̀ ń ta bá dá ọba adẹ́dà ni gbogbo wa láàmà sí kìnnì láàmà sá lọ́dọ̀ rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn àlùfáà wa wọ́n ní ẹ̀rí al-isti'ana ìwárà àwa máa ń pè é ní áàjò ṣẹ́rí áàjò yẹn ìtumọ̀ méjì ló wà fún àádò nínú èdè yorùbá gan ìjìnlẹ̀ yorùbá òun náà ni gbìyànjú kí ni ó ṣe gbìyànjú kó má jòkó tẹ́tẹ́rẹ́ àádò ọwọ́ apín sí méjì ní ìṣèjọba àádò èyí tó dáa àtèyí tó ṣe kí ni àtèyí tí ò dáa tó dọ́pọ̀lọpọ̀ wa nísìnyí gbogbo nǹkan ti dàrú lérí ilẹ̀ àdá kankan mọ̀mọ́ àáká ń lọ ní bàwò àáká ń lọ ní bàwò àgbọ́ kí ni sì ń sọ àdéṣà àánà yìí ìwá ìrànlọ́wọ́ lérí bùkátà ẹni lérí ìṣòro ẹni wọ́n ní ọ̀yẹ̀ sì ni ọmọ jẹ́ tá a bá ń wá lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ti ní ká wá wá sọ́dọ̀ tá a bá ń wá lọ́dọ̀ nǹkan míì yọ ọmọ jẹ́ ẹbọ ẹni alọ́lẹ̀ bàní láti ṣe igbákejì ọlọ́run àbí ẹnìkejì ọlọ́run ló ṣe jẹ́ pé ìwárànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn ni ìwárànlọ́wọ́ lọ́dọ̀ ntaada ẹ̀ṣẹ̀ ni ẹbọ ni ọlọ́run ò sì fẹ́ ọlọ́run ọmọ bínú nítorí pé nǹkan àwọn kò lè ṣe é ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá nílẹ̀ yorùbá lẹ́yìn àti fẹ́ẹ̀lì ń bẹ nínú àwọn problems tá a máa ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọn náà ní àárẹ̀ ẹ̀yọ́ màá yá àárẹ̀ ó sí méjì àárẹ̀ ara àti àárẹ̀ tẹ̀mí ẹlòmíì ọmọ sàárẹ̀ àárẹ̀ àárẹ̀ pé ń sàárẹ̀ ẹlòmíì ń sàárẹ̀ àmẹ́ ẹ̀ ní màá pé ń sàárẹ̀ òun lọ́mọ̀ kọ́ rẹ̀ àárẹ̀ ara yìí ọwọ́ pọ̀ lóríṣiríṣi ibà ń bẹ́ ń bẹ̀ kọ́dà kéèyàn ní jẹ̀díjẹ̀dí ara àrùn ni kéèyàn lérí fífọ́ inú rúnrún ẹ̀ táífọ́ọ̀dù gbogbo àwọn táwọn yìí àrùn ni tọ́lọ́mọ fi ń kàyàn kí wọ́n ní solution tí èyàn bá ní problem nínú ara rẹ̀ anabi wa ibrahim alayhi salatu wa salam ọlọ́run sọ fún wa nínú koran ó ní fa idha maritu fa huwa yashfini anabi ibrahim ní tọ́ba rẹ̀ èmi o tọ́ba rẹ̀ èmi tọ́ba rẹ̀ mi fa huwa yashfini ọlọ́run Allah ní máa bẹ̀ tó fún mi lálàáfíà ẹ̀rí àwọn anabi ọlọ́run jama walladhi yumituni tóró òun ni ọ̀pá mi tásìkò òkú mi bá tó básìkò òkú ọ̀bá tó kò sẹ́ni ó lè pa mí fún mayu yìí ni òun yóò sì gbé mi dìde tó bá dijọ́ àdìkẹ́ àmà suratu shu'ara àyà eighty àti eighty one lọ́lọ́run ti ń fẹlẹ́ yìí múlẹ̀ anabi ibrahim ọlọ́run ọba ni máa fún un lálàáfíà òdìsẹ́lẹ̀ muhammad sallam wọ́n ní tọ́ba rí àwọn èèyàn anabi wa gbọ́wọ́lé ẹni tọ́rẹ̀ yìí inú àwọn ẹbí ẹ̀ àbáwọn sàhábà rẹ̀ anabi wa gbọ́wọ́lé lára anabi wa ni allahumma wa ọlọ́run rabban ọba gbogbo àwọn èèyàn adéhìbìlì bá mọ́tà mọ́ wàhálà yìí lọ fún ẹni tí wàhálà ń bẹ fún yìí mú ara yìí lọ fún ara ní wọ́n ṣe àǹtà ṣáfì fún lálàáfíà ìwọ lọ́ba tí ì fún yàn lálàáfíà. àní àdébù muhammad náà taari rẹ̀ sọ́dọ̀ taari ọ̀dọ̀ allah tó bá ti rí ọlọ́run máa pe o sórí dókítà ogun wọ́n gbìyànjú ni o ní tí ó fún lálàáfíà gan ọlọ́run nìkan lọ́mà. àdébù ayuba aleyhi salatu wa salam ọ̀rẹ́ fún eighteen years kò jáde síta ọ wà nínú yàrá fún ọdún méjìdínlógún ló fi wà nínú eré àárẹ̀ ọlọ́run ọba wa ń sọ fún wa yí pé wa ayuba anabi ayuba izina dara ba nígbà tó pe ọlọ́run ọba rẹ̀ anni masaniya dur ó ní wọ́n ọlọ́run ọba ara ni mí wa anta arhamur rahimin aláàánú ni ọ kò sẹ́yìn lè sànú tó wọ́ ọlọ́run sànú mi. anabi ayuba yìí bó lọ darí ẹ̀sìn jama ọ̀dọ̀ ọlọ́run fasitajabu náàlà ọlọ́run la dá lóhùn fakashafna ma bihi min dur gbogbo onira ti ń bẹ lára kò sí nǹkan lára rẹ̀ mọ́. suratul anbiya aya eighty three àti eighty four koran ni àwa mùsùlùmí là ń kà yìí gbogbo àwọn tọ́nà yìí níbo ni wọ́n rí níbo ni wọ́n padà sí jama ọ̀dọ̀ Allah bó lẹ́nu kó ń sọ wá pé kọ́ ọmọ mẹ́rin wá pé wọ́n fẹ́ ha ẹran yẹn fáwọn ìyá kan wọ́n fẹ́ pín ẹran yẹn fáwọn tí wọ́n ń ṣe ọ́ ọgbọ́n táwọn nílò ọlọ́run sọ ni ọlọ́run ní ọmọ rẹ̀ yóò sì ti rẹ̀ ọ́ná ọ wàá pe ẹni tí ọmọ sí àárẹ̀ rẹ̀ tó sì lágbára ti mú kú ọwọ́ ìyálé ká ọwọ́ ìrìn ká ó ti ju ẹ̀sìn nù ó tún fowó ṣòfò àdúrà ilà máa fi yanjú ààrẹ ẹ̀yọ́ máa yá mi lẹ́yìn àdúrà ìjà lè lo egbòogi fáàrẹ́ ara naam yes a lè lo àtibù ṣáàbì a lè lo egbòogi a lè lo àwọn oògùn tó jẹ́ medicine fún àárẹ̀ ara awọ ara àti àárẹ̀ inú ara tí islamu sì takò òjísàlá muhammad sallallahu alayhi wa sallam anabi ni máa ansalallahu dáa ọlọ́wọ́n bá o fi àrùn kan sí ilẹ̀ yìí illa ansalallahu shifa àfikọ́jọ́ pé ọlọ́run bá ti dá ìwòsàn rẹ̀ àyàtì rí ni kò sí àrùn tí ò ní ìwòsàn rẹ̀ lérí ilé ọlọ́run àrùn kọ̀ọ̀kan ń dé látọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú ìwòsàn rẹ̀ ni rọwáwò Bukhari afáwà Bukhari ló gba àdéhùn yẹn wá anábì tó sọ nínú àdéhùn wọn lè kúlè dá ìdáwà kò sí àrùn kan tí ń sọ nínú ara rẹ̀ tí ò ní solution tí ò ní nǹkan tó fi mú àrùn náà kúrò lérí ilẹ̀ ọ̀yà máa bẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ ojú tètè pàdé ẹ̀ fàyídà òsì bàdá òun dá bari àbí ìdìní láì azawajal adábìnrin tí mẹ́sìn oògùn yìí tó bá karùn-ún yìí bí ìdìní là ẹ̀rì pẹ̀lú yọ̀ǹda àlá bari à ó sì lálàáfíà àrùn tẹ́lómi ń bá yín látijọ́ yìí bóyá ewé àbẹ́gbò kan ti ń bẹ lẹ́ǹkùlé ilé rẹ̀ tí ó mọ̀ òní ọkàn ara gbó yóò sọ ara múlẹ̀ mẹ́ta lójúmọ́ àbí kó múlẹ̀ méjì ara rẹ̀ ó sì ya àmọ́ tọ́lọ́wọ́n bá ti ṣe tán kò ní mọ̀nà abitẹ́wé wa yóò máa dá kọjá báyìí ní jama bí wọ́n ṣe wá fún lọ́fẹ̀ẹ́ òní lò ó nígbà tọ́lọ́wọ́n ti ṣe kíni tọ́lọ́wọ́n ti ṣe tán ajẹ́ pé egbò àtẹwé yìí náà kò lè dá ṣiṣẹ́ àlọ́ pẹ̀lú yọ̀ǹda ta ni Allah subhanahu ó sì jẹ́ pé Allah connection pẹ̀lú Allah ló òní jọjá ní gbogbo ìgbà òun gan ni sọ fún dókítà pé oògùn báyìí ló kó lò ẹ̀yà lo eléyìí fún tíráyì eléyìí yóò sì tíráyì rẹ̀ ìjọba ní ah dókítà wa ti lálàáfíà àwọn àtọ́jọ́ pípẹ́ tà ti ń bá rí ọlọ́wọ́n bá ńlá lọ́ba ti fún yẹn lálàáfíà ẹ̀yọ́ màyá mi èyí tá a fi mọ̀ pé a máa ń lo oògùn ìwòsàn nínú islam kì í ṣe bọ́ àwọn alárúbáwá tó gba islam wọn lọ lè bá ànábì muhammad sallam aróko ni wọn àwọn mi gbòógì dáadáa wọn sọ fún ànábì pé àná tàdáwà ṣé alẹ́ máa ń ṣe oògùn ìwòsàn ànábì ní yá ibadallahi tàdáwà o ànábì ní ẹ máa ń ṣe oògùn ìwòsàn fa inna allaha lam yata'da illa wa ta'alahu shifa ọlọ́run fúnra ara rẹ̀ lọ́kọ́kọ́ sọ fún anu kọ́ránì pé alilu medicine fún àlàáfíà ara wa ọgbàrà tọlọ́hún ó tún wá lóògùn ọlọ́wọ́n bá ní yakhruju min butuni ashara ọlọ́wọ́n bá ní oyin ọ́nìbì oyin tí mo dá yẹn ẹ rí i pé àwọn nǹkan mímu nǹkan máa ń jáde nídìí ẹ̀ ṣe é mọ̀ pé wọ́n jẹ fúláwà káàkiri yọ jẹ káàkiri gbogbo ohun tó bá wá jẹ síkùn yẹn tó bá wá yàgbẹ́ ìkalẹ̀ làwọn ńlá wọn. ọlọ́wọ́n bá ní yakhruju yọ jáde nínú rẹ̀ ṣara nǹkan mímu mukhtalifun alwanuhu kọ́lọ̀kọ́lọ̀ lèmi ọlọ́wọ́n bá ṣe é fíhì shifa'un linnas fíhì shifa'un linnas ọlọ́run bá ní ìwòsàn bẹ́ńbẹ́ fáwọn ọmọ èèyàn ọlọ́run ní ìwòsàn bẹ́nu oyin ọwọ́ àjòkó ọlọ́run sàárẹ̀ oyè àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ wọ́n ti ọlẹ́ ti ọlẹ́ o ti sú ẹbí o ti sú ara ọ̀wá wo oyin gidi tó máa rí lálàárọ̀ kùtù Allah ní fíhì shifa'un linnas Allah ní ìwòsàn bẹ́ńbẹ́ fún yín jàmbá bóòlù ọlọ́run sì tá àbí tó bá jẹ́ pé oyin ṣúgà àbóyin fíìkì lèyìn bá rí lókun èyí ni yọ́ọ́ máa dá wà lálẹ́ sínú ara ni ọlọ́run sọ níbẹ̀ májà pàdé wọn lójú títí o ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ní nàbí ìdálí kàlà àyà ọlọ́run oyin ni àmì tẹ́sí mọ̀ pé ni ọlọ́run bá ń bẹ ni o lìkàwù mi yatafakkarun àmọ́ àwọn tí wọ́n bá ń ronú sọ̀rọ̀ mi ní ń bá wí o àwọn tí wọ́n yẹ ronú ọlọ́run lọ́wọ́ bá yẹn wí sọ́ọ̀tù nahal quran sixteen aya sixty nine lọ́lọ́run bá ti ń sọ ilé yìí adébọ̀wá muhammad sassala anábì náà lo àwọn egbòogi ẹ̀gbọ́n tá anábì sọ fún wa anábì sọ fún àwọn sahaba yìí pé ẹ má wúra yẹn rántọ́ bá rẹ̀ yín o aleikum bi hazi ilhabati sauda ọ̀dọ̀ wọ̀nyí pẹ̀lú black seed abatu sauda ni wọ́n ń pè é èyí tó jẹ́ ọ́ìlì ẹ̀ wà èyí tó jẹ́ gbígbẹrẹ fún bí àgùnmu ọ̀wà anabi náà dọwọ́ yín pẹ̀lú abatu sauda fàyín nàá abatu sauda yìí ṣìfà min kulli dà ìwòsàn ni fún gbogbo àrùn tí bá ṣe ni illa sáà anabi ní àrùn kan náà ni ò lè wò òun náà ni ikú ó kù ń jẹ́ tọ́lọ́mbá ló kù sáà kò sí ti ọyẹ ń jọ kò síbi tẹ ẹ sáré lọ ẹ sáré lọ ẹ dùn ká ẹ rà kọ̀ọ̀ràn àsìkò ti tó ajẹ́pẹ́ kọ̀ọ̀ràn ikú ìtọ́ràn náà làrùn tó wà nínú ara òdísẹ́lá muhammed sọ̀tàn nígbà míì yìí tó ń bá wa sọ ó ní kúlù zaita anábìnrin sẹ́ rí òróró tí wọ́n ń pè ní zaitu zaitun à ń pè ní olive oil kúlù zait anábìnrin ẹ̀ máa jẹ ẹ̀ máa la wọ́n di hànú bìí ẹ̀ máa fi para fa innahu min shajarati mubaraka igi kan ni ọlọ́run bá aláà ló gbìn ọlọ́run gbìn tán wá fi àlùbáríkà sí i la àlùbáríkà tó fi sí i láàyè onìkan lọ́mọ bó ṣe tó ẹni bá ń la tí ń bá ń lò ó tí ń bá fi ń para àrùn jìnnà sínú ayé rẹ̀ èyí làwọn ẹlẹ́sìn kejì ni wọ́n mú ni wọ́n ṣe kí ni e, e, àwọn àrùn ọlọ́jọ́ pípẹ́ yọ kàn gbé kankan kan fún un ní ọba ah, ní àwọn ti rí gbàlà òpin ó ti dá látijọ́ yìí wọ́n ti dẹ̀wọ́n mọ́lẹ̀ ayé ti ń sùn ayé ò sì ṣe jàmáà mùsùlùmí àwa la ní ẹjí ká ní ilé ká máa lò kọ́ lọ́mọ́sẹ̀ ìṣàánú wa ṣẹ́wárí èyí tí a rí àkọọ́lẹ̀ fún nínú àwọn àgbọ̀mù àti àwọn mẹ́sìn tí rọ̀ṣúlù sọ prófẹ́tì sọ ńlá kàyí sẹ́rí wọn ò dè wá mọ́lẹ̀ pẹ̀lú èyí tí prófẹ́tì nìkan lò gbogbo tó bá jẹ́ egbòogi nílẹ̀ wa ní India lamẹ́ríkà ní UK ní Saudi ní Maka ní Madina nílẹ̀ Yorùbá ń bí tó bá jẹ́ egbò tí ń máa mú àrùn lọ tá a lò tá a sì fi mú àrùn lọ Ọlọ́run fọwọ́ sí Ọlọ́run fọwọ́ sí fún wa agbómo nárùn bẹ́ẹ̀lẹ̀ yorùbá àlè jìnnà èèyàn lè jìnnà ẹ̀ agbómo bà ewé káṣíá jama àwọn bàbá lórí kọlẹ̀ ewé káṣíá wọn máa wá pè ní ẹ̀ lè jàjà wa àmọ́ tá a bá wá já gbogbo ẹ̀ tán ẹ kò wá ní jẹ̀mukú mu nítorí pé ìmọ̀ ọmọ ìbá lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà pátá ni wọ́n lo oògùn mẹ́dísìn nítorí pé ànábì náà lò ẹ̀yọ́ màá yá mi alimaradul ma'anawi àwọn àárẹ̀ kan bẹ tọ́jú pé kì í ṣe àárẹ̀ ara àárẹ̀ ọkàn ni jẹ̀mọ́ kí láàfin yanjú yẹn èyàn jòkó lẹ̀ mílíọ̀nìyà ni ó sì pokùnso èsè oúnjẹ ni òní ni àbí ilé ni ọkọ ni àbí èèyàn ni òní ni àbí kò ní òsí lọ́wọ́ ẹ̀ ọkàn fed up náà ẹ gbọ́ tó pé mo ti fed up èyàn mọ fed up kílẹ̀ ayé yóò sùn yàn gbogbo ìkí ayé sì wà wájú yàn sẹ́ẹ̀rí àrùn yìí jama ohun egbò lè yanjú wọn ìjọ yanjú ẹ̀ òun náà ni wàásì wa nunazzilu minal Qur'ani ma huwa shifa wa rahmatun lil mu'minin ọlọ́run bá ní al-Qur'an ẹ máa kà á ẹ máa gbọ́ ẹ sì máa lò ó yóò mú àwọn àrùn ẹ̀mí pò fún yín ẹni wọ́n wá sànkan sí tí wọ́n tí wọ́n sànkan sí mú oko rẹ̀ lọ́lọ́ lóògùn wọ́n dẹ̀ sànkan yóò sì jòkó lẹ̀ báyìí ara rẹ̀ yóò máa dán yóò wà healthy ara rẹ̀ dá sásá abọ́mọ́sẹ̀ dìde ohun tẹ́ ẹ̀ bá tètè mú jòkó lẹ̀ yín lè kó sínú kànga àrùn lòun náà jàmbá bó la yanjú ẹ̀ wọ́n tẹ́lẹ̀ yìí ní fámásì ẹ ọ ẹ lè bá àwọn àfẹ́sìn ni àwọn afá ti ṣẹlẹ̀ bọ̀ wọ́n wá káyà Kùránì lélẹ́rí àlìjánu burúkú ti ń tì káyì yóò sì kú lára ẹ̀ mo bẹ̀ lọ́wọ́ aláǹ kọ́lọ́ mọ́jà burú bẹ́ẹ̀ mọ́jà ọ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wa ẹ̀rẹ́ yẹn tí ó jáde tí ó sì máa rìn káàkiri wọ́n bá bọ́ wá dé bus stop yọ bọ́ fìlà yọ bọ́ ṣòkòtò wọ́n yọ padà wá fìrẹ́ ẹlẹ́ yọ bọ́ pàyìntì ìjàmá àrùn ṣe àrùn tí ń ṣe kèsì ń ta lérí Al-Qur'an bọ́bá ti wá di pé onítọ̀hún ọwọ́ wọn wá lu alukur'ani fún ọlọ́wọ́n bọ́ padà wá sàánú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ni wọ́n gbìyànjú lọ sí hospitals tẹ́lẹ̀ wá débẹ̀ wọ́n ní àti lo gbogbo oògùn fún kò ṣiṣẹ́ o kọ́dà àti ṣe tẹ́sì nǹkan kan ò ṣe àwọn ní nǹkan kan ò ṣe òun àwọn sọ pé nǹkan sùn ẹ wọn dọ́kítọ̀ ní nǹkan kan ò ṣe bá òun lòun máa tọ́nà bá jẹ́ nítorí àká èrò tí lọ kẹfún láwọn ọ̀rọ̀ ọlọ́run kan tí wọ́n máa wí jáde lẹ́nu tí bá ti ń wí tí bá ti ń wí àlìjáde burúkú yẹn sì kú lára rẹ̀. àyọ̀mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa alhal adu'a adu'a òun náà ni solution fún yẹn. ìyàwó sálámà ìyàwó umu sálámà umu sálámà yìí ọ̀kan náà àwọn ìyàwó anabi ó dùkúlẹ̀ anabi wa wọlé anabi wa bọ́ ọmọ kékeré lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ anabi ni sallallahu alaihi wasallam anabi ni fi wọ́jì ìhà ṣùfà ọmọ kékeré tí ó jòkó tì yín ẹ̀ rí i pé àlìjánu ti kọlù ṣẹbẹ̀ rí ojú rẹ̀ tọ́pọ́n rẹ́súrẹ́sú lẹ́gbẹ̀ẹ́ kan bí ìsítẹ́rì kú làhà ẹ̀ ká kúránì lélẹ́rì fẹ̀yìn nàbí hàn nàṣàrà àlìjánu ti ṣẹ́jú máa la bó ṣe wà ní ó ti gbàlejò èṣù wọ́n sì ka àlìjánu sì jáde ara ọmọ ń sì yá ajá ma ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa lé nìí tọ́ba rẹ̀ wá a máa wá pé ẹ dákun ta ni ẹ ni mo sẹ́ ẹ bá ń bẹ̀ wọ́n ta ni kí wọ́n bẹ̀ níbo ní àmọ̀tán lọ kí ló dé tí gbogbo yẹn ọ̀padà sọ́dọ̀ ẹ̀ ní ọ̀dà ọ̀tọ́ ọmọ bí nǹkan ti wá tó sì mọ tí ọmọ solution tí ó fi kú o lọ́pọ̀lọpọ̀ lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ló sọ wá dẹni tí ó chíǹgì ẹ̀sìn àárẹ̀ ló sọ wá dẹni tí ń lọ lè ṣe bọ́ wọ́n ní kọ́ ọmọ lè wẹ̀ wọ́n hò lódò wọ́n ní kọ́ ọmọ lọ lè wẹ̀ lágbo kan òru ọwọ́ àrùn rùkúrú káàkiri ọmọ ṣẹgbọ́ ọmọ gbé ẹbọ síta mẹ́ta ọpẹ́ ìdáwọ́ mùsùlùmí sẹ́ẹ̀rí tí èèyàn bá ti lo medicine téèyàn ṣe àdúrà táàárẹ̀ ní tí ọba ti lọ ó ṣe sùúrù ni o ànábì àyùbá ta sọ́ọ̀sì eighteen years ló fi ṣe kíni ló fi ṣe sùúrù ẹlòmíì ò lè ṣe sùúrù eighteen months tí ó fi bẹ́ẹ̀ ṣe tààrà pé òwúrọ̀ òun oníwòrán wọn pa òun o sọ wá rí oyè kọ́ wá jáde láyé kọ́ ọmọ lọ lè sin mínú pẹ̀lú gbàgbọ́ ó sì wá bẹ́tà ju kọ wà láyé kọ́ máa ṣáájú lọ nítorí tó bá kú nígbà tó ń lè ṣáájú ni òun lọ lè wọná ọlọ́ni tó bá kú lẹ́yìn ìgbà tó ṣáájú tán òun lọ lè wọná ọlọ́ni nígbò tí bẹ̀rẹ̀ sí ṣáájú ẹbọ ni gbogbo sẹ́ni tó ṣe wọ́n ti parẹ́ èyí tó bá tún ṣe lẹ́yìn ìgbà náà tó bá tún bá òun gan ní wọnú fáìlì ẹ̀ nítorí pé you are mùsùlùmí mùsùlùmí al-istislamu níjọ́ ìbànújẹ́ Allah níjọ́ dùnú Allah níjọ́ ẹ̀rín Allah níjọ́ ẹkún Allah inna ma'al usri yusra nítorí wà ní Qur'an wa mùsùlùmí ọ̀gbọ́n ọmọdé àmúkàkì ààrẹ yìí wá dójú ẹbí àtàrà wọn ń gbé oríṣiríṣi wá ọyà fẹ́ríkà yìí ọyà ilé yìí ọyà pọ̀fọ̀ yìí ọ wà sọ fún wọn pé ẹbí ara ẹ jìnnà sí mi tó bá jẹ́ pé ikú náà lọ́ba kan mo ṣe tán nítorí tó bá ti kú lórí ìgbàgbọ́ ni òun lè sinmi nù sáré yìí bọ́bá wa ní ẹ̀ẹ́dín ṣe náà ní padà túbá tọ́wọ́ kú sójú ọ̀nà arákùnrin kan wọ́n gbé lọ sọ́dọ̀ àwọn alájò ọ̀rẹ́ ààrẹ náà lágbà kọ́ra kọ́ ma ti ń ṣe má ọkàn dé ibi tí wọ́n gbé sí ibi wọ́n gbé sí ọba tají ọba wókè ọ̀dọ̀ baba aláwo ni àdóni ògùn ni èṣù ni àwọn èrèrè èmi ẹgbẹ́ mi kò ń bí wọ̀ ẹgbẹ́ mi kò ń bí wọ̀ àwọn ẹbí ni farabalẹ̀ farabalẹ̀ a máa ra yìí èyàn sin lọ́hun tó bá fẹ́ yíwọ́ yóò sì tún sí sùn bọ́pọ̀lọpọ̀ ayé ẹni kọ̀ọ̀kan ṣe rí inú jama àfihàn máa sànú tó bá ti délé báyìí yóò gbé aláṣẹgbẹ kan yóò máa wá rìn ká arákùnrin yẹn gbé mi kó mi o bàbá ológun yẹn ó ní ẹgbẹ kó wàhálà rẹ pọ̀ wọn wá gbé lọlé nígbà wọn délé fúnra rẹ̀ ó sì fẹsẹ̀ lélẹ̀ ó sì lọ lè wẹ̀ ó sì wẹ̀ tán jama wọ́n fi pílò sí nígbèrí wọ́n ní ọ̀yẹ̀kọ́ rẹ́sì bó ṣe rẹ́sì nánu jama wàláhì ọlọ́run sì gbẹ̀mí ẹ̀ àsokò wákàtí kan péré àsokò wákàtí kan tí ó kù kọ́ wá kú sọ́hun yẹn jama la in ashrakita anabi ni ọlọ́run bá sọ fóun <laughs> tá àtọ́wà ń bẹ àwọn àfáwà ń bí la in ashrakita ilé muhammad tó bá mú nǹkan míì mọ́ àwọ̀ ọlọ́run làyàbàtàn àmàlò ọlọ́run ní gbogbo sẹ́ẹ̀rẹ́ tó ṣe ní maka àti madina àbá gbogbo ẹ̀jẹ̀ wà á gbọ́ wà látàkùn nánà mìíràn lè xọ́ àṣírí ọ wà sófò láyé ó tún lè sófò lọ. prophet muhammad ni ọlọ́run ọba dájú eléyìí kọ́ nígbà ọlọ́run ti dájú eléyìí kọ́ ànábì kí ló dúkù jama ta ló wá kù àfa wo ló wá kù tí ó ní òun ọ̀sẹ̀ bọ̀ ni wọ́n fi wá rí ọ̀nà ọlọ́run ọba wa ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àyà tí yìí ẹ̀ lè wò ní sọ́tù zumar aya sixty five nínú àwọn problems ta ní alifakar òun náà ní property, òsì òsì ajá ọlọ́ni ọlọ́mọdé ẹsẹ̀ ní kọ̀ọ̀kan wajama. mọ́ tó sì bá ti dé wàhálà ti dé nulẹ̀ bó sì bá ti wọnú ẹbí wàhálà ti dé gbogbo ohun téèyàn bá ń ṣe tó sì ti báyàn lérí ẹ̀ nínú ní láti yọrí nítorí pé owó là fi ń lo ayé ẹ̀sìn là fi ń lo ayé àtọ̀run ọlọ́sìn wọn tètè fi máa àtàkà láhùn dáadáa láàkàrà ọlọ́run bá ní gbogbo tá a bá fún yín nínú ilé ayé ń bí o ẹ fi wá ọ̀run o owó ọlá tá a fún yín ẹ fi pèpè àbẹ́ ṣe sọ̀kalẹ̀ sọ́run dáadáa a jẹ́ pé ilé ayé yìí náà ó ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ní alimalu walibanun zinatul hayati dunia ọlọ́run ní owó yẹn òun là fi gbádùn ayé ọlọ́run má gbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa níbi yóò ní aláhùnmá ìwọ ọlọ́wọ́ bá mi ìní àhùndùbíkà ìnsádìọ́ mìnàlẹ́ kúfùr májì ń di kẹfẹ́rí o ìnsádìọ́ májì kẹfẹ́rí ọdọ́dọ̀ mi o wọlé fákìrì má sì yóò sì náà ọdọ́dọ̀ mi torí bó ṣe bá ti mú òjíṣẹ́ ọlọ́run yóò máa wí okùn yìí bó ṣe bá ti mú àfa dáadáa kátikáti náà máa ṣe ibi tí ó ti máa sọ̀rọ̀ òdodo yóò ṣe máa parọ́ ńbẹ̀ tẹ̀mọ́ mùsùlùmí nítorí pé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ yín bí ọ̀bá sì rówó gbà ayé ò nítumọ̀ kò sì sọ́nà míì yóò wá gbéṣẹ́ àwọn ànábì ọlọ́run kalẹ̀ yóò wá ń jálà bí lòun ṣe àwa ni kí ló ń jálà bí rẹ yóò lòun òun máa gun eré olóńgbò àwọn àwọn àdàbà ẹyẹ ilé àkókò adìẹ ó ti yé kí ló fi ń ṣe àní à ẹ̀yin ọ̀dà kan mọ̀ bẹ́ẹ̀ bá lò bá ní à owó ti dé ṣé owó ń bẹ lọ́wọ́ àdàbà sádàbà lówó jàbá sádàbà lówó. so o lè fún yàn lówó tani ta ni mo fún yàn ma ah islam wa a ní ìdíkárì níwẹ̀ islam lẹ́yìn wa wàláhì a ní ìdíkárì níwẹ̀ ọlọ́mọṣẹ́ ìsànà wa jẹ mọ́ òṣìṣẹ́ wa wí ọba allah subhanahu wa ta'ala ń jẹ́ wa yí pé ẹ ẹ má dára yín láàmú ẹ má wogun owó ká fúnra mi ní sọ ẹni ọba wù mí dolówó ìmọ̀ ayé àyàwó fún yín o ibi ọlọ́run ti ń sọ pé má láàmú kádàrá rẹ ọwọ́ mi lọ́wọ́ èmi ni wàá ní lágbájá lówó ìwọ má ní ìwọ ní láàárọ̀ má ní lọ́sàn ìwọ má ní láàárọ̀ ọ̀sán ló tó ní ẹ̀yin méjèèjì ẹ̀ ní ní láàárọ̀ àtọ̀sán ọwọ́ alẹ́ làwọn ọmọ yẹn wọ́n di mi lọ ní à wọ́n wá gbé yasinu yẹsì yóò ní ẹ̀pá èsì ń tutù Allahu akbar ẹ̀ eh. ah. ah. kò sálàáfíà àmọ́ àmọ́ láti dé ọlọ́wọ́n bá ní inna Allaha ọlọ́wọ́n bá ní Allah ọlọ́wọ́n bá ní Allah dájúdájú Allah ó wà rọ̀záàkà òun lọ́ba tí sọ̀yẹn dolówó zuliku wátìlì mátìyìn agbára téèyàn ó fi lówó yẹn ó wà lọ́wọ́ ẹ̀ zariyat quran fifty one ayah fifty eight tó di máa mú púrúfù wa ní quran ni pé káwa mùsùlùmí kálí bá a mọ̀ pé ọlọ́run ti yanjú ọ̀rọ̀ wa ní quran ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run tó sọnù ayah mi ọlọ́run bá ní innal ladhina ta'buduna min dunillah ọlọ́run bá ní gbogbo ntẹ́ ń gbàgbọ́ tí sọ náà ìwọ́n náà sáàmù ọ̀tọ́ wà nílé ọmọ yìí tó ńlá ọmọ yìí tó fi ń fọkọ ó sì mọ yìí tí ọ máa ń so mára nítorí kówó sálẹ̀ ọmọ tó ti jẹ ẹlòmíì jẹ ẹran ọjà díẹ̀ ó tún jẹ èèyàn. jama ọlọ́mọba ní iná lẹ́rìí náà tààbùdù náà mi dùn nílá ọlọ́mọba ní gbogbo ntẹ́ gbàgbọ́ tí ì sí ọlọ́run láyàmú lè kú nálàkùnmùrìsíkọ́ wọn ò lágbára láti sọ yín dọlọ́lá fàbùtàgù ẹ̀yìndàlá ìrìsìkọ́ ẹ máa wárí sí fílọ́dọ̀ ọ̀la àdúrà ní rìfàṣùn wọ́fi sàmà ìrìsìkókùn ọlọ́run ní sàmà lè tọ́ àrísìkì wa ẹni wọ́n bá ti pàṣẹ kọ́ máa lówó lókè ní ó lówó ńlẹ̀ ẹni wọ́n bá ti pàṣẹ kọ́ máa dáa fún lókè ní ó dáa fún lẹ̀ ọlọ́run ní fàbùtàgù ẹ̀yìndàlá ìrìsìkọ́ ẹ wárí sí fílọ́dọ̀ ọlọ́run alánìkanmi ò wà àbùdù torí pé ẹ̀sìn ní kẹ́ wárí sí fílọ́dọ̀ ọlọ́run wọ́ṣukúrú la ẹ wá dúpẹ́ fún lérí irun tó bá ṣe ẹni tí ó bá wárí ìsìnkí lọ́dọ̀ ọlọ́run ọba tó bá jẹ́ pé oògùn kan ló ṣe tó bá fi dáa fún níjọ́ tó bá ti dáa fún yóò rántí oògùn yẹn nígbà tó o ti rántí oògùn yẹn definitely o ti ṣe kí ni o ti di olóòṣà o ti di ẹlẹ́bọ kọ́lọ́mọ ṣe wá ní ẹlẹ́bọ kọ́lọ́mọ ṣe wá lólóòṣà o ayé eléyìí ó wà suratul ankabut quran twenty nine ayah seventeen ọlọ́run tó ń sọnù ayah mi onímọ̀ ayẹ́fẹ́ ilá wuli rahma ọlọ́run ẹni tí ń fàlà mùmùsíkà láha fàlà mùmùsíkà láha kò sẹ́ni tó lè tì náà rìsìkì náà wà máa yú mùsíkì ẹni bá tilẹ̀kùn mọ́ wípé o ò tí ì ní lówó sẹ́ o tí ì ní ìṣètàn tí ní ọ́ dáa fún ọ ó mà ká máa ṣe wàhálà ká ni fàlà amórísílà làwọn mi ń bá a dìhì ọlọ́run lòun ò rí ẹnìkan nínú tóun dá mórísílà mi ń bá a dìhì lẹ́yìn àlá òun ò rí tóun dá tó lè wá sọ́dọ̀ lówó ọlọ́run kò sí nǹkan ọ̀hún suratu fatir Quran thirty five aya ẹlẹ́ẹ̀kejì lọ́nà tí ń sọ bẹ́ẹ̀ awúre ọ̀sẹ̀ ìtajà òun lè tẹ́fà ẹ̀ gbogbo ẹni bá ń ṣe é ó ti dolóòsà kì í sí gbogbo ẹni tí ń ferí kalẹ̀ fún ògùn nìkan lolóòsà jàmá nítorí wọ́n fọkàn balẹ̀ sí ògùn yẹn pé yọ́ kẹun ìwọ́n tó gbọ́ṣẹ lọ́wọ́ ẹ tọ́fẹ́ wẹ̀ ọfọkàn sí pé yọ́ sọ́ọ́ dolówó ẹ̀hẹ́n kí yàtọ̀ láàrin méjèèjì kò sí yàtọ̀ láàrin yìí ọlọ́run ọ̀fẹ́ ká sẹ̀mí síbi kankan ẹ̀gbọ́n tó ní ẹ wá sọ́dọ̀ ọ̀hún ọwọ́ ń bẹ ilé ayé yìí oyè ní òróró ni òróró sáà ń ní òróró ni máa ń fún yàn òróró ò lè dolówó ìgbé òróró tèmi a fún yín irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ kọ́nà ò lè là òróró ò lè lànà òróró ní kankan ṣe tójú kó mú àrùn ara lọ tán àrùn nìkan lòún yanjú ṣé ọ̀rọ̀ nípa àrísìkí ló lẹ́yìn náà nílẹ̀ yorùbá ẹlòmíràn ní ojú màálù mẹ́rìndínlógún ẹ̀yẹ́nu ayé awọ́rò gbogbo ń tàn Allahu akbar Allahu akbar wàlá àfikọ́lọ́ wọn ṣe tán tọ́lọ́wọ́n bá ti ṣe tán wàlá ọ̀wẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ fa ọ̀padà ẹ má mi ò kẹ́ má o. nítorí níta ìwọ́n wárí sìkì lọ́dọ̀ ẹ̀ ọlọ́run lọ́dà ọlọ́run ọ̀dẹ̀ sọ fún pé lọ́dọ̀ ẹ̀ bọ́ bá gbé àṣẹjẹ lọ́wọ́ ìtọ́ fẹ́ jẹ ẹ̀mí rẹ̀ wà ń bẹ̀ ipe yóò sínà fún ọ ọlọ́run sì ni máyà fúta ìlà òun lòun sínà wọ́n ti di méjì wọ́n ti di méjì jàmá kọ́lọ́mọṣẹ́ ìṣàánú wa ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn Islam ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tá a máa fi ń wá owó òun náà ni ká tẹpá mọ́ṣẹ́ Allah ló ní àtẹpá mọ́ṣẹ́ o ọ máa ṣàdúrà sọ́lọ́hún kó fún ọ lówó ọ wà jáde lé ọ wà ṣẹlọ bí sẹ́kàn ọba lọ́ọ́ tún wá mi Allah ní famushu fi manakibiha ọlọ́run bá ní ẹ máa rìn lérí ilẹ̀ wa kulu min rizkihi ẹ máa wá rìsìkì rẹ̀ ká ọ wá jáde ọ wá ń pín kádàrá rẹ̀ ó burú nígbẹ̀yìn oṣù ọ jáde lọ bí iṣẹ́ ẹni tí ó sì jáde kò lè ríṣẹ́ tó bá ṣiṣẹ́ wò lè rówó náà ṣọ́ọ̀tì mọ́lìkì àyà fifteen ọlọ́run ti ń sọ jama káwa máa lo oògùn fún àrísìkí wọ́n ní èyàn ti kú nínú islam ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn islam èyí tí ń fi parí ẹ̀ òun náà ni dafa òṣòro rẹ̀ òun náà ni kí ẹnìkọ̀ọ̀kan wa ká máa ṣáájú bó ní ọwọ́ ayé òsì ní tẹ̀wá ọ̀tá ọ̀tá bí ọ̀dà fún ọlọ́ta wọ́n ní kílódé tí ọ̀dà fún látijọ́ tó bá wá ń dà fún ọlọ́ta wọ́n ní kílódé tó fi dà fún bọ́ọ̀bá fún yàn ní tó ní wọ́n ní àwọn ni ọ́ wọ́n máa sọ̀rọ̀ ẹlẹ́yìn wọ́n máa sọ̀tá ẹ̀ bọ́ọ̀ bá tún fáwọn èèyàn wọ́n ní sí wọn nìkan why you alájà alájì kí ló dé tájọ́ ìfẹ̀yìn nìkan lẹ́ẹ̀ máa ṣe sàrà èyí tó ń ṣe tí ń tẹ́ nìkan lọ́rùn ni yóò máa bí ẹnìkan nú ìlara ìbẹ̀lẹ̀ ayé èyí sì máa ń lapa lára yàn tí wọ́n bá ṣépè léyàn tí èpè yẹn ò bá bá àdúrà lára yàn ojú ń bẹ̀lẹ̀ ayé jàmá tí wọ́n wò báyìí alẹ́bìnrin àlàyé nù hàk alẹ́bìnrin ojú wa o wàlá ọba lè gba wájú kádàrá ọlọ́run lásàbàkàtò làáyìn ojú ayé ọba gba wájú kádàrá ọlọ́run àmọ́ kò lè gba wájú ẹ̀ ojú náà nínú kádàrá lọ́wọ́ wọ́n wọ̀nyẹn báyìí tí ìbá ti pé ọlọ́run bá sànú yẹn àlìjáná kò sì jáde yóò sì bẹ ẹwà yẹn jẹ yóò kàn jáde ni mọ́tò bá lásìdẹ́ǹtì náà bá darí wálé àlìjáná ló bà mọ́tò yẹn jẹ́ jama ọ̀fẹ́ bẹ̀ wà yẹn jẹ́ torí ẹnìyẹn ti wò wọ́n máa wo mọ́tò bẹ́ẹ̀ dojú pé tọ́ba tẹ̀ra mọ́tò ọmọ bẹ́ẹ̀ lọ́ọ̀ni kọ́lọ́ọ̀ mọ́sàbọ̀ ka ojú ayé kò ní ojú faṣọ ọya tí wọ́n wí ní kí sásọ nìkan yín fa ya o yín fa mẹ́wàá ya kìí ṣe ààyè kìí sásọ nìkan yín fa ayé yẹn gan ya alẹ́bí tó bá di gbẹ̀yìn ayé alẹ́bí ní ikú tọ̀pọ̀lọpọ̀ ọmọ kúdù ikú ojú ni àbọ̀tọ̀ bá ti ka kúlọ̀ àwọn olùbáwí falákè kúlọ̀ àwọn olùbáwí náà wọ́n wọ̀ báyìí tí wọ́n bá wo owó fáá títí wọ́n padà ṣẹ́jú nǹkan kan sí ní ṣọ́ agbára ọlọ́run náà ló tún wà níwájú agbára ojú tá a wí náà bó ṣe lágbára tó yẹn nílẹ̀ yorùbá wàláhì wọ́n máa ń ṣe àṣàṣì sí àrànṣí ọwọ́ àǹbòmí náà èpè wọ́n ṣe pèlè yẹn yóò sì mú yẹn jẹ̀má ní bẹ́ẹ̀ náà tí wọ́n gbé nǹkan lábìlù àbìlù ni pé kí wọ́n máa máa da wàhálà sínú ayé yẹn gbogbo eléyìí pátá ìbẹ̀ aburú ń bẹ̀lẹ̀ ayé ẹni bá ní ọ̀sán aburú wọn pe kùránì rọ mi ń ṣàrìmà kálàkà níbi ọlọ́run ọwọ́ ní ọ̀sàbúrú ọ̀sàbúrú báwo ẹ fún mi sẹ́jú márùn-ún sàbí insha allah ta'ala ẹ máa wago táìmì ni àwọn bàbá ní prógámù wa insha allah ta'ala lásìkò àná ló kù yìí pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́ bá wa Allah ẹ̀yọ́ wọn yára mi aburú tá a wí yìí ọlọ́run confirm nínú al-Qur'an al-Karim ipe aburú wa o ọmọ ìmọ̀ ìṣàlẹ̀ bá sikin idha waqaba aburú òru ọlọ́run ní ẹ máa wá sọ ọmọ ìṣàlẹ̀ nàfàtà ti fẹ́lẹ̀ ẹ máa wá sọ lọ́dẹ̀ mi ọlọ́run pẹ̀lú aburú àwọn tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí tí wọ́n bá dì oògùn ni wọ́n ń pè bẹ́ẹ̀ aláàkọ̀ǹfàmù pé oògùn wà àmọ́ gbogbo olóògùn tí bá ń ságùn tí wọ́n bá ti dì mọ́ ọlọ́run ọba yóò máa bọ̀ wọn jù ní ọlọ́run ọba ní wọ́n mi ṣe hásìdì ìsàn fi mi wà tó bí aburú àwọn tí wọ́n máa ń lara tẹ́yìn bá ti ń lara etí ó wà lẹ́mìí ẹ̀ ni pé kí nǹkan wọn bàjẹ́ kí inú rẹ̀ ó tala soma jama tala soma jama tala jama allahu akbar ọlọ́ba ni wa imma yanzagannaka minash shaitani nazg tí àṣetánì bá fẹ́ kọlù ọ fasta'iz billah dìmẹ́mi ọlọ́run ajá ọlọ́run ipa ọlọ́run ká èso àtàwọn ọmọ ipa ọlọ́run ká wọn tí o bá ti dì máa la tó ní kankan mí kọ̀rọ̀ tí wọn náà gbára lé lẹ́yìn àdúrà ọmọ ṣẹ́gun ọlọ́run ní kúlì rẹ̀ ànábì sọ pé àwọn òtún rọ́bì náà yìí máa wá sọ pẹ̀lú ọlọ́run ọba rọ́bì rọ́bì rọ́bì náà pẹ̀lú àlá pẹ̀lú àlá nìkan láti wá sọ kúlẹ̀ àwọn òtún rọ́bì fàlà kúlẹ̀ àwọn òtún rọ́bì náà òun náà ni ẹ̀rí pé ọlọ́run pà níbi láṣẹ ni pé sọ pé wọ́n máa wá sọ pẹ̀lú èmi nìkan ṣoṣo rọ́bì náà màlíkì náà ìlàhì náà mi ṣàlùmí wàsíwàsí kan náà níbi àwọn àlìjànú tí wọ́n máa ń wàláyé kò sí oògùn protection nínú Islam lẹ́yìn prayer lẹ́yìn àdúrà sórí gbogbo nǹkan tó bá lọ fẹ́ fi sọ́ra bóyá nǹkan yìí ó sọ̀rọ̀ sórí tó sọ̀rọ̀ yẹn àlìjánu kan ló wà ń bẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ Èṣù tó ń ṣe kíni tó ń sá fún ni ọ̀ ń sá fún àgbà Èṣù ọwọ́ àti ọmọ rẹ̀ kọ́lé tó ti bọ́ lọ́wọ́ ẹ̀ àbóṣe wà lọ́wọ́ ẹ̀ ọ̀ ń sá fún àgbà Ìbílísù ọwọ́ àrí kan náà ọmọ rẹ̀ mọ́lẹ̀ táwọn fáyín táwọn ìmọ́lẹ̀ yẹn mọ̀ pé àjẹnú ni ẹ̀ mà ẹ ti fi lágbèjúwe kan tí wọ́n bá rí nǹkan mọ́lẹ̀ ní Agídìgbì níbi tí wọ́n wá ní kiri ọmọ fún ẹni tó wà ní London kọ́lọ́mọdé àti ṣàgbákò bẹ́ẹ̀ tí wọ́n bá rí mọ́lẹ̀ táwọn dẹ̀ pè ń tọ̀hún àwọn ti sá mi brọ́dà báwo ah, ẹ pè mí padà eré kan fọ́ mi lọ́wọ́ sí eré kan fọ́ mi lọ́wọ́ wọn ni ha iná mú iṣẹ́ ti dáhùn etí wọ́n rí mọ́lẹ̀ ò lọ London o àmọ́ something has gone there. Kilo kilo kilo kilo wọn láàrin ìṣẹ́jú kan kílọ̀ lọ àlìjànú ẹni bá wá ń sóògùn kí ní ránṣẹ́ àlìjànú àwọn táwọn máa fi nǹkan kọ́lé níjọ́ ìgbálẹ̀ tábà fi ìgbálẹ̀ kọ́lé ẹ̀yin bàbá ẹ ti rántí adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba àti kúrò ní gbogbo ẹ̀ ìgbálẹ̀ yẹn àwọn olè ni wọ́n máa ń wọlé tábà ti wọlé lóòrè ìgbálẹ̀ yẹn ṣe rí spiritual power kan wà lókè yẹn àlìjànú ni yọ̀ọ̀kan bọ́ sí ara olè yẹn ni tábà ti bọ́ sára ẹ̀ olè yẹn ò kò ní lè lọ mọ́ yóò máa gbálẹ̀ ṣẹ́rí tí bàbá yẹn bá ti mú bàbá onílé bá ti fọwọ́ mu báyìí ó ti bá mú ìtọ́ran àbí ó ti bá mú ẹranko yẹn àbí jama tọ́ nígbà tí mú ẹran yẹn fún yóò wá fẹ́ sá torí èṣù yẹn ti kú lára ẹ̀ èṣù tó wá kú lára ẹ̀ yìí bó ní lọ ó tún padà sínú ilé ajẹ́ pé gbogbo ọtọ́ ọba ti ń sóògùn sọ èṣù lẹ́ẹ̀jọ́ ń gbénu lé wa àti sùlẹ̀ ẹjọ́ ń gbénu lé nílẹ̀ yorùbá òrùka ń bẹ bàǹtẹ́ ń bẹ ìgbàdí ń bẹ oúnjẹ ń bẹ pàrọ̀ ń bẹ tá a máa ń lò nílẹ̀ yorùbá àwọn ẹlòmíì wọ́n tún wá wò pé ọ̀dà nígbà tí àwọn wá protection tí gbogbo àwọn nǹkan tó lọ́mọdé yóò protect àwọn ẹgbẹ́ kan wà tí wọ́n ń pè lẹ́gbẹ́ awo ẹgbẹ́ ìmùlẹ̀ ẹjẹ́ darapọ̀ mọ́ wọn bọ́bá ti wọnú wọn ó yẹ ṣe mùsùlùmí mọ́ o èyí ṣe mùsùlùmí mọ́ o tọ́ bá gbàgbẹ́ lọ́rùn báwa bá máa ní kírun sí ọ la nítorí pé ọlọ́run ní ẹ̀gbọ́dọ̀ kírun sí gbogbo ẹni ọba kú sínú bọ̀rìṣà tí wọ́n gba nǹkan mí gbọ́ yàtọ̀ sí Allah ọlọ́run ẹ̀gbọ́dọ̀ kírun sí wọn la ajẹ́pẹ́ tó bá ti kú mbẹ́ wọn lọ lè wọnà ọlọ́run ọba ọlọ́mọ sí wa lọ́mọ náà o níparí ọ̀rọ̀ mi jama òun náà ni pé etí máa ń sọ́ọ̀yàn òun náà ni ọlọ́run ọba wa ṣe rí àkọ́kọ́ ntí kò ni al-iman ni kò lè dún ní iman kò Allah nìkan kò sì gbára lé mọ́ Allah lẹ́yìn náà kọ́ ayatul kursi yìí kó tó sùn lálẹ́ ó ti bọ́ sórí bẹ́ẹ̀dì báyìí ó sì tẹ́wọ̀ rẹ̀ Allahu la ilaha illa huwa al-hayyul qayyum ọ́ kàdélẹ̀ tọ́ba ti kàdélẹ̀ ọlọ́run Allah yóò fún màláìkà tán màláìkà yóò dùn nígbèrè rẹ̀ yóò mọ̀ wá wo tí ń bá ń bọ̀ kí ni àjẹ́lẹ̀ fèsì màláìkà àtàṣe lè fèsì màláìkà àlìjẹ́nu lè fèsì màláìkà wọ́n ní tẹ́lẹ̀ òfin máa aburú kankan ní sọ anabi ni ẹ máa ka sọ́tò bakara chapter two nínú lẹ́yìn èso ní wọ́bẹ̀ àwọn èso tó wà ń bẹ ọmọ ṣe kíni wọ́n máa jáde tọ́lọ́pọ̀lọpọ̀ wa yìí ńgbà tá a fẹ́ ṣe foundation lé lọ́pọ̀lọpọ̀ wa ti gba àwọn nǹkan kan tá a fi ṣe foundation lẹ́yìn tí òṣèrò mẹ́rin lẹ́yìn yorùbá kọ́dà àfáàrà náà máa ń ṣe é tó ní alájà alájà á ṣàdúrà fún yóò àmọ́ ẹ fẹ́ àwọn kankan sí irúgbìn mẹ́rin yẹn ó ti wá wà nínú lẹ́yìn sí jàmbá ilé òṣèṣe kíni kò ṣeé wó wọ́n sì ní wọ́n gbọ́dọ̀ mú àwọn kíní jáde àyè mú jáde wà àtẹ̀sùlẹ̀ ẹjọ́ ń gbé bó lọ́wọ́ ṣe ẹwà ka chapter two sínú lẹ́yìn sọ́tùlù bàkàrà tí a bá ti ka gbogbo wọn jáde pẹ̀lú kí wọ́n tọ́ ka kó ní ìgbàgbọ́ nínú ọlọ́run nìkan abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́mọdé burú sí wa o ẹni bá ṣẹbọ ó ti kó ní Islam ẹni bá ṣẹbọ gbogbo sẹ́rẹ̀ ó bàjẹ́ ẹni bá ṣẹbọ ọlọ́run ní fẹ́ríjì àfi tó bá túbá ẹni bá ṣẹbọ wọ̀ọ́ná kò ní sekínì kò ní jáde máa ń bẹ̀ ọlọ́run bá ní innahu man yushrik billah ẹni bá mú kan mímí ọlọ́run faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run mi ti mọ́kọ́ àlìjáná yẹn ìwọ ni fún kọ́wọ́ bẹ́ẹ̀ ọ̀gbọ́lọ́ngbọ́ ọwọ́ fẹ́ wà lìjánà rẹ̀ wọ́n máa wá ọ̀nà ọlọ́run bá ní iná ni mo pèpè àfẹ́yìn iná ni mo pèpè àfẹ́yìn wọ́n máa lè zọ límì iná mi ní ànsọ́ọ̀rọ̀ ọlọ́run bá ti bá wá kó yín sínú nánà ọwọ́ akẹni tí ó ràn yín lọ́wọ́ lọ́dọ̀ mi nínú tẹ́ǹsìn kẹ́ tó jáde láyé ọlọ́run yín máa ẹ̀sìpẹ́kẹ̀ tí ó ràn yín lọ́wọ́ tí ó mú yín kó mbẹ́ ta lọ́lọ́run ẹ wá máa pè mí nìkan lọ́lọ́run